yọ bàbá bá ẹ bàbá ẹ ọjà tẹlifíṣàn ah kọ lọ́rọ̀ rẹ lẹ́nu ọ̀rí nǹkan èmi ní bá wí wo ọmọ àkẹ́ nígbà bá rẹ ò tí ì jẹ rédíò náà tẹ́lẹ̀ kí lórí jẹ lórí nǹkan gidi tẹ́lẹ̀ bí kò jẹ légédé nǹkan kan. ẹ aláti ṣe fada ojúmọ́ kan àṣà kan èdè kan. ẹ lẹ ọkùn ẹlẹgẹ sí géńdé ti dé tó bá ń gbọ́ aláti ṣe aláti géńdé ọkùn lòun ègéńdé rè é <laughs> géńdé ti dé hmm. àbí géńdé ti ń lọ <laughs> ọ̀rọ̀ bú ẹnu ẹ lọ́wọ́ sọ fẹ́ gbégún ni tọ́ dàbí tó mòlù yìí ìwọ náà wọ́n máa pera rẹ̀ títí sọ ọmọ iye rẹ́kọ̀dù tó ti ṣe ẹ̀yìn ó lè mọ iye ṣújò tó ti wọlé sí rẹ́kọ̀dù débi wọ́n mọ iye ẹnjìnìá tó mìíràn fún ọ ìwọ yìí. ẹ jọ jọ jọ jọ má rí sí èmi rárá ṣé ìwòyí làárọ̀ tí yín tálógbó ń sunkún ọmọ ṣé ló dúró ṣètò ìṣẹ̀lẹ̀ àti wọn rárá mi àsìkò tó bá dé náà ni ká gbà ọjọ́ jókòó kọ́ wá gbọ́ èsì ìdánwò tó ti tó fẹ́ẹ̀lì nínú rédíò wọ́n sọ ní ìsìn. bàbá láti ṣe bólẹ̀ ti rí rédíò yìí ná. mo jí ran division ni. èmi náà wò bẹ́ẹ̀. òjì náà ni ó lè ní má dáná mo máa yóò jì ní. yálà jàre ẹ ti má kàrà kan. èmi lè má rí o wo kan ọtẹ níbẹ̀ mi sálámọ́ èmi ní ìyá ní ti báyìí tọ́ba yá èmi ò sì kún pàdé báyìí mi ò sì pàdé rè ọtẹ níbẹ̀ jẹ ni ó rarùn ẹkú